إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا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 وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهري من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين

atọ̀rọ̀ ìfẹ́ àti gẹ̀fà nípa Muhammad kí ọlọ́wà kí ó kẹ́ kí ó gé àti àwọn ará ilé àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yẹ tó wá jọ̀rọ̀ mọ́ Islam tí ó fi jẹ́ ògbé ìdè fọlọ́n jẹ́ kájọ wà nínú wọn. gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ tá à ń sọ lọ lórí àyà kẹta nínú Suratul Baqara tọ́lọ́ba àlejò lásọ ife máa líkì ìyàwó mi di ọlọ́ọ̀ba ní alágbára àti yòówù lórí ọjọ́ ẹ̀san. agbárin ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún òun náà la àtẹnubọ̀ lánàá nípa wípé ọjọ́ ẹ̀san yìí ìmọ̀ kọ̀ọ̀kan ní táà nímọ̀ tí ọlọ́run bá fún wa rò ń pa rẹ̀ nínú tí a tí ó jẹ́ àmọ́ yìí pé òdodo ni tí ó fi ṣẹlẹ̀ ni òun náà ni pé àwọn ọ̀sẹ̀rẹ̀ kan ọ̀sẹ̀rẹ̀ ṣáájú ẹ̀ síwájú kọjú ẹ̀sán yóò tó dé táǹpé ní àṣàràtù sáà àmì òpin ayé àmì òpin ayé yẹn lọ́wọ́ nínú níwòye sí Kùránì àti hadith ló pín sọ́nà méjì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àwọn èyí tó ṣe wípé kéékèèké ni wọ́n lópin ayé òtí ìdè sanyanya kéékèèké fúyẹ́ ṣùgbọ́n torí pé òpin ayé òtí ìdè sanyanya ṣùgbọ́n ń sọ fún wa kó ń súnmọ́. tọ́ba súnmọ́ tán àwọn àṣàràtù sáàlì kúbọ́rọ́ àwọn àmì òpin ayé nǹkan ga jù pé ní ìtọ́ka sí bí àdìsá nílò sallallahu tí kan bá ti nínú wọn àwọn èkó yìí máa pẹ́ tí àwọn tó fi àwọn. àwa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àṣàràtù sáà ọjọ́ ń súnmọ́ ọjọ́ ń súnmọ́ ṣùgbọ́n kò tí ì súnmọ́ pẹ́kípẹ́kí àwa kà wọ́n tilẹ̀kùn lánàá adúró lórí kẹsìrátù lọ́kọ́sílẹ̀ wọ̀tọ̀kọ́rọ̀ bùsàmà ìpè pípa àwọn èèyàn yọ pọ̀ rẹpẹtẹ pípọ̀ tí bá ń pọ̀ sí i ó ń sọ fún wa pé òfin ayé ti ń súnmọ́ àìsèso bí àwọn world power bí wọ́n ti develop agbára àtàwọn méjì tí wọ́n tọ̀ wọ́n náà lórí nǹkan ẹ̀dá tó ṣe pé ó ti ga ju kàtàkó tìjọ́ lọ. pẹ́ẹ́dẹ́gbẹ́ níta ìfẹ́ bá lò báyìí ikú rẹ̀ pẹ́ẹ́dẹ́ ní àtàlàyé ti Amẹ́ríkà lónìí rẹ̀ ìlú ìrà àti Afghanistan kọ́lọ́kọ́mọ dáàbò bò wá. eléyìí sọ pa ẹ́ pé àlùfíà wọn ti súnmọ́ yọ̀wù dín sí súnmọ́ yọ̀wù sáà sí súnmọ́ yọ̀wù láà sí súnmọ́. bẹ́ẹ̀ náà sì ni tàkọ́rù sàmà àsìkò tí a lò yìí yọ̀ọ̀mọ̀ kéré sí yọ̀ọ̀mọ̀ kéré sí ọjọ́ náà kà fẹ́ fọ́ ọ nígbà bá yẹ kó fífi sí òní tó fẹ́ fọ́ ọ tí ká tún lọ́ọ̀dún ní ilẹ̀ tètè sú ilẹ̀ tètè mọ́ yàtọ̀ sí tẹ́lẹ̀ eléyìí sọ fún ayé pé àtúntò súnmọ́ tí a ti di ọ̀sẹ̀lẹ̀ tí òkú ló dé bá ilé ayé nínú tí o sọ lọ́sọ̀lọ́sọ àyùsọ́lá tó ti sọ kalẹ̀ táàbù mọ̀ pé òkú ayé ti súnmọ́ òun náà ti sàkọ́ òkú àtúwà táwọn ọ̀gá kó ọmọ súnmọ́ra wọn pẹ́kípẹ́kí kó ọmọ sókùsọ̀ náà kó ọmọ sókùsọ̀ mélòó kan kó kúrọ́dà mi kan ti dá ẹ̀ lẹ́yìn tọmọ ní ìdí ìgbà òkùnkùn rájà ní ìyá ìdá ẹ̀mẹ́ tọ́pọ̀ wà pọ̀ rẹpẹtẹ ẹtí ìrọ̀lá ìyá ọ̀nà ọ̀bẹ lọ́gbọ́n ní ọkùnrin ìdí ìgbà wà nílé o lọ yọ sọ́ọ̀bù rẹ̀ iyọ̀ sọ́ọ̀bù sí wọ̀ dídá ọ̀dà lè sí wọ̀ ṣùgbọ́n kíkọ̀ sí ń pọ̀ sí ọ ń sọ fún agbé àti àwọn tí ń súnmọ́ dábìlì náà sọ̀rọ̀ àìpá tó dùn ọkọ̀ sí ọlọ́wà ìjọba mọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà kíkọ̀ ọ̀hún ẹ̀ àti sẹ́tímẹ́ǹtì wọn àti gbígbalẹ̀ wọn bẹ́ẹ̀ náà nínú àmì kéékèèké wọn náà ní ìṣòro ṣe ìwé àti ìfowópamọ́ àwọn ìjọ mẹ́ta òdìbò yìí tájẹ́ mùsùlùmí òdodo ẹ̀bọ náà láàrin àwọn mùsùlùmí láàrin ọmọ ìsìlámíyà alákòókò ayé ti sún náà ó ti máa bí ó ti hàn ó ti rẹ̀ pẹ́pẹ́ táwọn èèyàn kẹta jọ máa ń bí wọn lọ́la sí sì ní jáwọ́ kò ní ẹ̀rọ kódà ẹ̀sìn ìwọ́n kò jẹ̀mọ́ nínú mọ́sálásí ẹ̀sìn ìwọ́n kò jẹ̀mọ́ kò ní bí lọ́jọ́ pé ẹ̀rọ náà ló ti nílẹ̀ ìjáwọ́ kò mẹ́ gbọ́ bá ti rí ojú mímọ́ tó pẹ̀lẹ́ ní mẹ́ẹ̀sì títí lé yòókù ẹlẹ́gbọ́n náà sì gbẹ́rù yẹn ti mẹ́ẹ̀ wọ́n lè máa lọ máyà wọ́n á bẹ̀rẹ̀ àdìgbẹ́ wọn ní ẹ̀ka nígbà tó bá máyà àti ìmọ̀tọ́wá yẹ fún ìwé ẹ̀ka nìyẹn ewé lọ́nà ti sọ̀ka yẹ lọ àníyàn tó bá kó sí o sí lọ́nà ti sọ̀ka yẹ nìyẹn àní ayé àti kùrú tí wọ́n dà lórí kòdò wọ́n bẹ̀rẹ̀ láti parí wọ́n á máa bọ̀ láyà kúrá nìyẹn àwọn ti di nǹkan yìí ó ti dẹ̀bọ́ ti di tẹ́ ó ti di ọdún tẹ̀ gbọ́n ọlọ́run ti ti lọ fún wa nítorí títí ألم عاهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين ọlọ́lẹ̀ yìí ọmọ àdìgbé ádámà sọ wí láti fi pẹ́ẹ́pẹ́ kó ti fi lọ wí ẹ̀ẹ́dọ́ lọ sí ṣe mọ́. Kérésì bàbá wa tó kúrú láti tó tó ṣe lọ́wọ́ rẹ̀. Wọ́n ní Nàìjíríà ó lójú jẹ́ sí òrùta rẹ̀ rà wọ́n lọ wáyé gbà tó sí ọlọ́dọ̀rẹ́ nínú ọlọ́dọ̀rẹ́ ní kó àwọn ẹ̀sìn kúrò lọ́wọ́ ọlọ́dọ̀ ti tẹ̀ tán. ọlọ́run ti gbé àpẹẹrẹ ti tẹ̀ tán tọ́ba ti wá ní pé àwọn àdúgbò ti ọlọ́ nítorí owó nítorí ọlá nítorí ipò nítorí ìtẹ̀mí ọ̀tẹ̀lẹ́tọ̀ ẹ̀sìn òkú ọ̀gá ẹ̀sìn súnmọ́ olóṣèlú mi ìjẹba tó jẹ ọmọ ìyá dáa gbẹ́rẹ́ kò sí sílẹ̀ kó tó lórí kò ẹ̀rí bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ àpẹjọ́nà bá bá lò lọ́wọ́ àti ìdí èdè rẹ̀ gbogbo gbogbo àwọn èèyàn kú ti bẹ́ẹ̀ nù ní oṣù mọ́mọ́ lọ́wọ́ ọmọ tó dáhùn sáré lọ sí ọ. nígbà tí ká bá tẹ̀sẹ̀ sáré lọ bá ń bolo wọ́n sáré lọ bẹ́ẹ̀ sì lè dèbò tẹ̀wọ̀ tó ṣe ìtàn lọ́sàn ẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni nínú tó ṣe ọlọ́dọ̀ tó rà fún mi sọ òun náà ni tàṣà gbogbo ìlú mẹ́ṣíyá àwọn ní ó sì máa àbí àti ilé ọ̀dọ́ ọdún tẹ́lẹ̀ àti òbí máa tẹ́lẹ̀ dá ilé yọ dá ẹ̀ ní dúdú rẹpẹtẹ ẹ wà nínú ọ̀gá ẹ wà nínú ọkùnrin ní òkè ní láyé ọ̀gbọ̀n bó ti ṣe lọ́jọ́ nǹkan ní bẹ̀rẹ̀ ọdún ní tara ti náà yọ̀ọ́lá ọ̀fẹ́ máa àbí àbí ọ̀dọ́ ṣùgbọ́n tó lọ́ọ́ lọ́ọ́ ti bẹ̀rẹ̀ nílẹ̀ ní ọba tó ti dé ojú ọkẹ́ náà kódà wọn gbìyànjú báyọ̀ pé fẹ́ǹsì ti bẹ lára kí wọ́n máa ti bíi ìjẹ̀bọ́jẹ́ pé òun ní fún ní àjọ̀gbẹ́ o gbọ́dọ̀ fún mi lọ. Gbọ́n bá ti ṣe ṣe láwọn fẹ́ kó ti dé yọ̀wọ́ àrẹ̀ mọ́ ọ̀pá Nínú tó ti sọ ọ̀sán àtúnṣọ, òun náà ẹ̀ṣẹ́ tó táwọn pápọ̀ àtúnṣe òòrùn àti gbogbo ilẹ̀ lábáwá ní ti àwọn ẹ̀mí ní kó amílíkì mẹ́rin pọ̀ òlérí yẹn ọ̀la náà ní gbogbo àti gbogbo ní gbogbo lọ́wọ́ náà kò sí ilẹ̀ lọ́ba ti láwọn ní ìlú gbogbo olóògbé rẹ̀ wá ti pọ̀ yọ̀ọ̀yà yọ̀ọ̀yà èyí ni wọ́n rìn pọ̀ kótó gbogbo lórí owó kọ́kọ́ pọ̀ lórí dúkìá ilé ayé ilé adáadáa ilé ayé táwọn wá sọ̀rọ̀ pẹ́pẹ́ ara tí òun ayé pọ̀ sí àwọn èèyàn kan bẹ jẹ́ yóò wúlò ẹgbẹ́ bẹ́ẹ̀ yóò dàgbà nípa àwọn ẹ̀jẹ̀ mi. orí wa wọn nà yóò wúlò bá wọn náà wọ́n kù lé. bẹ́ẹ̀ náà ní kẹ́kẹ́ láti ti dá a kí yóò wọ pápọ̀ jù ara tó o ga yé yé bọ̀ ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. owó ti di oríṣiríṣi nìsín. débi wípé àwọn èèyàn ti ẹ̀ máa yé kálukú àti lọ́ni rẹpẹpẹ bẹ́ẹ̀ náà ní kẹ́kẹ́rẹ́mù sàlásì tí mo sì bá kọ́kọ́ péjì dá mọ́tò dá mọ́tò dá nù àwọn kájá ní omi lórí síríbi bọ́bá ti ń pọ̀ sí wọ́n sọ pé àti àwọn ti súnmọ́ òkúra ti súnmọ́ bẹ́ẹ̀ náà ní ìṣòro rẹ̀ láti wà ní náà sí ìṣòro sọ aláàbí kan nígbà tó lọ àdìsọ́lá kí ilẹ̀ ọmọ rí kí ilẹ̀ ọmọ rí máwọn yìí bí irú ìtọ́sẹ̀lẹ̀ nítorí sí àjọ ní ìyàtọ̀ lé ní tọ́lá ẹ̀ka àbàbà gbà sílẹ̀ lójú wọ́n rí àwọn èèyàn kẹ́kẹ́ ẹ̀ sí àmì wà lábẹ́ ẹ̀ lọ́wọ́ tó tó tó lu ẹ̀ náà ọ̀dọ́ wọn àmì ìbẹ̀rẹ̀ lọ́wọ́ wà àwọn náà ẹ̀yìn ọ̀dọ́ lọ́sẹ̀ ìfọ̀kànlélọ́sẹ̀ ìfọ̀kànlélọ́sẹ̀ ilẹ̀ ilé lọ́sùn lọ́sì ọlọ́pọ̀ nàìjíríà wà wà ní ìjọba pé ilẹ̀ yóò ń pọ̀ lọ́dọ̀ àwọn ìjọba rìpẹ́tù káàdì tó ní ọ̀dọ̀ ọ̀dọ̀ wà lẹ́nu kọ́lọ́kọ́ sànù wa. bẹ́ẹ̀ náà ní kẹ́ tàbí máa rí àwọn èèyàn tí wọ́n máa di ẹ̀dá mi ní ẹranko bá a wá ní tẹ̀lẹ̀ ẹ̀rọ tó gba ayé tó súnmọ́ tẹ́lẹ̀ bí ọ̀dọ́ bọ̀ tẹ́lẹ̀ bí òbí nàbí tẹ́lẹ̀ bí òbí ẹlẹ́dẹ̀ gbàá lágbájá wọ̀ lọ́wọ́ tẹ̀lẹ́dẹ̀ kọ́lọ́kọ́ sànù wa bẹ́ẹ̀ náà ni máa sọ ọ̀kan mi àlá tó kéwì tọ́wá ti ń pọ̀ jù àmì kò máa yẹ sílẹ̀ ogun jẹ́ máa jà jọ ìdá àdá ọ̀pọ̀ ọ̀pá jẹ́ máa lò bó ti bẹ̀rẹ̀ sí mọ́ra wọn tó kú kó lè bá àwọn ọmọ ìjọba èyí ló wà lórí gbọ́dọ̀ fẹ́ sọ àpàtì omi ayé tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ní ìsìn ìbájú wà lókè bọ́ọ̀mù ju wà chemical weapon ti wà biological weapon ti wà nuclear weapon ti wà lórí tìrìtì èmi ìbẹ̀rẹ̀ ẹ̀ tó o ti da bọ́ọ̀mù sílẹ̀ o ti fọ́ káàkiri bá pẹ̀lú plane tí o lè ti bọ́ wọ́n wá ti tẹ̀lé ọtí mọ́ọ̀lù láti inú bá ti tóbi wọ́n tẹ̀lé ọtí bọ́ọ̀mù ọ̀pọ̀ ní wàhálà bọ́ọ̀mù láti ìgbà pàdé èmi ìbẹ̀rẹ̀ ẹ̀ tó tẹ̀ ní ọ̀bá sọ́ra wọn àti sára mọ́tò yìí lásìkò yìí wọ́n ti ní ẹ̀jẹ̀ ìlẹ̀ ọ̀ tó gba àwọn lásìkò yìí wọ́n ti lọ bọ́ọ̀mù ẹ̀ wọ́n ti lọ́ọ́ kó bẹ́ẹ̀ kò sí náà lọ́ọ́ bọ́ọ̀mù ẹ̀ lọ́ọ́ bẹ́ẹ̀ lọ́ọ́ sọ̀tà ẹgbẹ́ tó wé náà ni wọ́n fi bọ́ọ̀mù ẹ̀ ẹ̀kọ́ yóò fi náà ní tẹ́tí wá ní tẹ́ ìtọ́mọ̀ ẹ̀dẹ́ ní ẹ̀dẹ́ ní ẹ̀. ààrẹ kan wọ́n lo àti ní sáré olùkọ́ ìyá tó àwọn àgbà tó lórí ojúṣàlà yìí tó ní wọn yọ dàbí ike ẹ̀yìn ara fún mi ike ẹ̀yìn ara fún mi irun burúkú jẹ́ ń jìlá àti ìdìbò náà àbíká wọn fi wá sí náà lọ ọmọ bí èyí ọ̀dẹ̀ máa sọ fún tó ń lókè tó lò dá wá dẹ̀ máa sọ fún wa ah, wá wá sáà yìí ṣe kó ti lọ́kọ̀ kọ́ ọba lábẹ́ ìjà láti fẹ́ òkèèrè lò nígbà tí ọmọ pa sọ òun mọ́sí kò wá tó àwọn tó yẹ kí wọ́n tẹ̀ ń gbé ìyá wọn yẹn àtọ̀wò ìfẹ́kẹ́ wọn wọ̀ ó ti gbé mbẹ́ àbíyá wọn máa ta gbá yọ máa ń fa yọ máa ta bẹ́ẹ̀ náà lẹ́nu ìgbà yẹn pé ó ti ẹ̀kú ara rẹ̀ ṣùgbọ́n ọ̀nà tó ṣe sí ara ààyè tọ́jú ààyè ìdílé lára obìnrin gẹ̀gẹ́ lẹ́yìn ọ̀wà gbèsè èmi àwọn ọmọ fún mi ò ti bá ilé ọpọlọ rẹ tó wà tó sùn tó aláǹfààní ní ọjọ́ ìmọ̀lá ìjọ ọ̀dẹ́ ìyàwó ìgbà wọ́n mú jọ wá yìí kí wọ́n yà lára sọ rẹ̀ kò tó dúró sí tẹ́bí tó yọ dúró sí èyí lè jẹ́ ìdáhùn náà ni ó lò ápá ìyàwó ìgbé wà yàwó lọ́sẹ̀ ẹgbẹ́ kan níbi ìgbáyà tẹ́lú sí wà lọ bẹ́ẹ̀ náà ló jẹ́ ìgbà wa lọ́sẹ̀ pé ọ̀sán wà lára ìgbà ẹ̀jẹ̀ òsè ìgbà wa náà yọ̀ ọ́ <laughs> ọ̀gbẹ́ ayé ó súnmọ́ náà nìyẹn wàkẹ́sìrà tó ti dáná wọn ti ṣe àrùbà nínú tó ṣe ọlọ́sọ̀rọ̀ náà àyọ̀sọ́ àwọn ilé ìṣẹ̀lẹ̀ tó ga ayé ti súnmọ́ òun náà ti kíkọ́ lọ́kọ́kọ́ tó rùn mọ́lá ẹ̀wà ti ti ní nígbà mọ́lá ti pa abẹ́ ọ̀pọ̀ òsì pọ̀ ń báyìí tó dàbí tó àyọ̀sọ̀ táwọn ọmọ mi kókó lọ́kọ̀ báyìí wọ́n á ìyẹn bí ẹ̀rọ ẹ̀wọ̀ owó tí wọ́n ti ṣe tó sàlàyé pé yọ̀ọ̀fẹ́ tó géèjì ní àdúgbò tó bí ní Áfíríkà yọ̀ọ̀fẹ́ tó ti ṣe lọ́jọ́ lọ́dún tó fi ṣe tó sàlàyé ní Nàìjíríà àti Amẹ́ríkà àti gbogbo ẹ̀fẹ́ ní ṣe. Arákùnrin ayé sọ ni wọ́n ta áwọ̀ wọ́n ta áwọ̀ ìṣúná ìtẹ̀sí ọ̀tọ́ àti àdìgbà. Kọjá pé kí ọmọ olùkú yẹ súnmọ́ àti ìsìláàmù tó wà lọ́sọ̀rọ̀ àdúgbò lọ́rẹ̀ẹ́ pé a ti tún náà yẹn yẹn lẹ̀ ara ara mi pé òmìnira yé o ti súnmọ́ nìyẹn. wàkẹ́sìrà tó ti sáyé wọ́pẹ́ tẹ́tò rọ̀jà káwọn omi ọkọ̀ ẹ̀pẹ́tẹ́ kí ọmọ wa ń bẹ̀rẹ̀ àná àkókò ìdí ilé tí a yẹ ká tẹ̀lé tí wọ́n ní ọ̀fà olùdókòwò nínú ìgbìmọ̀ ọjọ́ kò kéré ní ọkùnrin máa ń wọlé làwọn olùkọ́ tó o tún bá ti pọ̀ lọ́dún ló sì táwọn fún omi ọkọ̀ tẹ bá rí àwọn ìran àti lọ́wọ́ ní sàwọn ẹgbẹ́ ìlọ́wọ́ àwọn ìran ẹ lè rí ọgbẹ́ ìdìbò báyìí kí wọ́n lọ sọ́lá ní kọ́jọ́ pé ọkùnrin wọn ó lè lọ sí ìran ẹ lè rí bẹ́ẹ̀ tẹ̀ ọkùnrin náà lóbi ìwọ náà ti wọlé lò ní lọ́dún ló sì abẹ́wàá kọ́ ká yọ ọkùnrin lò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lò ní bẹ́ẹ̀ حتى يكون الفجر يكون لخمسين امرأة الفجر الواحد sọlá sọlá àyọkà bẹ̀rẹ̀ ògbé ayé òye dìde tí ó fi wípé èèyàn kan kọjá ọkùnrin ìní ọmọ mójútó ti obìnrin àmì ẹgbẹ́ ògbé ayé o ti súnmọ́ náà nìyẹn yọmù dì sọlá sọlá bàjá o ti súnmọ́ nù tó kúrò bàálẹ̀ nílé ayé ìṣòro ọ̀sẹ̀ wà kẹsàn-án tó bọ́ sí ìkújà kọjá wípé ikú òjijì yọ̀ọ̀pọ̀ ikú òjijì yọ̀ọ̀pọ̀ azẹ́ẹ̀dì mọ́tò ní ìlú ìlú ẹ̀sìn ní tọ́lọ́ kọ́kálẹ̀ azẹ́ẹ̀dì ọ̀kadà ọlọ́kọ́kà ni wọn ọjà ìdìbò gbé abú. àìsàn oríṣiríṣi mọ́tò nìkan káàkà òbí jẹ́ káàkà yìí wọ̀ tó bá yìí tó bá yìí àti tọ́lọ́ ọ̀nà wọn nìkan ó lẹ́yìn ló ń sọ lẹ́yìn ọ̀pọ̀ àwọn dábò sì ní pé àwọn òkúra ọmọ ìwà aláàbò náà yóò nà lówó pẹ̀lú ara wọn bí lára ní ẹni wọn wọn máa ń bẹ̀rẹ̀ sàlọ́dà wọn máa ń bẹ̀rẹ̀ pọ̀lì tàbí ẹ̀dọ̀ wọn máa ń pọ̀lì sàlọ́dà wọn pọ̀lì tàbí ẹ̀ ẹ̀ so ìjọba jẹ́ mùsùlùmí abẹ́rẹ́ kan ọbẹ̀ ní ọ̀dẹ̀ fẹ́lẹ̀ mi wọ́n ti fà á pẹ̀lú àdínlà ilé jésù tá a máa wò fún ẹ tẹ́rẹ́ tẹ́rẹ́tẹ́ yẹn gbòògbà yìí wá fún ọ gbàgbà gbàgbà yẹn mọ̀ yẹn máa wò fún ọ sí ní ìkéde òkú ní báyìí ara gbòògbà yìí ti sún ọ ní. àwọn ọ̀dọ̀ àwọn ará ìwú dání wà ní àwọn ilẹ̀ lábáwá yóò tilẹ̀ gbàgbàgbà tóbi ọwọ́ àkọ́bẹ̀ bàrà ló ara gbòògbà yìí ti bọ̀ ọ̀fẹ́ kíláàsì ló mọ́tò lọ ilẹ̀ ti nà báyìí nítorí ọlọ́run tó rà lọ́wọ́ ayé nígbà tó tó ká ẹni súnmọ́ oná ìkójú ọ̀pọ̀ kọ́pọ̀ kọ́pọ̀ ìgbà ìrújọ wà kiri òní nípa mo sí òbí nírọ̀ àdéhùn tọ́lọ̀ tó fà lọ́wọ́. wàhálà olùkọ́ra ti ajábẹ́rẹ́ ní sáàlì olùkọ́ mẹ́rin ìrà tí wọ́n tó lè kọ́ra obìnrin ọkàn wọ̀ ọ́ kì í sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n bá ní òkè bẹ̀rẹ̀ òkè gbogbo ẹ̀ pátá kò sí wàdí àmì ọ̀ma nítorí ọ̀rẹ́ èmi lè mú èmi lè gbẹ èmi lè gbẹ èmi lè mú bẹ èyí ọ̀rẹ́ tó yìí gan bẹ́ẹ̀ ẹ̀ tó ẹ̀ bá ti gbogbo ara wa lórí ẹ̀ kò sí tó lè ní kò sí tó lè ní ti wàhálà kó ló lè kù nínú nátánákè yẹn lè kù ní owó epo owó epo wọn tó fi jalè wọ́n ti sọ̀rọ̀ àwọn olówó látara ọ̀fẹ́ òru ọjọ́ mi. àní aburúkú wọn ti pàdé káàkiri gọ́ọ̀mẹ́ntì ọ̀la. téèyàn ní lówó lọ́wọ́ ló ra owó lórí ìwé ìyẹn ní lówó lọ́wọ́ ló ra yàtọ̀ ìyẹn ní lówó lọ́wọ́ ló ra ìwò náà. ìpínlẹ̀ ti lówó ọ̀ ṣùgbọ́n àti bàbá àti ìjọba ti adé ọ̀yà wọn lọ́wọ́ kù àwọn náà wọ́n ti wé àwọn náà wọ́n wà lórí ìjọba wọ́n tó sì lórí ìjọba bàbá tí mo lóṣù kò lè rí gbà. àtẹ̀tẹ̀ ní ìlú bàbá mi rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pọ̀ ó kọ ẹ̀ lójú wa lọ. yàtọ̀ wá pé wà ńlá ńlá bá ara kò sí ilé àti àmọ́ ní súnmọ́ yẹn. inú tó ti ọ̀sán tó àtúnṣe ọ̀hún náà ní ìfipáṣọ́ ti máa wọ́n ní ìsìnkú náà wà ní sọ́dọ̀ owó náà ti náà yọ ọkọ̀ rẹpẹtẹ débi wípé kò ní fẹ́ ìfẹ́jọ́ máa kó òsàtì náà bẹ́ẹ̀ náà náà kò ní máa yí òde láàbọ̀ abẹ́nugba owó ọ̀pọ̀ ẹ̀ka àwọn yóò wọlé dáadáa ètò owó pírọ́blẹ́mù àwọn ìjọba ọlọ́dún ọmọ ya tíọ́rì tọ́pamọ́ sábẹ́ síkírìtì tọ́pamọ́ sábẹ́ títẹ̀ owó bóyá ló tó àwọn ọ̀pá tuntun náà ní yọ̀ọ̀ ọ̀rọ̀ àtẹ̀sán rẹ̀ múlẹ̀ dẹ̀bá òyìnbó ń ti dẹ́gbẹ̀ẹ́ ní gbé mọ́ni nígbà tó ti mọ́ ní ẹni kò gbé mọ́ ni. bí ọba yìí sára lu tí ìmọ̀ lọ́dọ̀ ọba ká wọn lọ́dọ̀ ọlọ́pàá náà ká wọn ọlọ́pàá náà ní ti ẹ̀rẹ́ ìyá lẹ́rọ̀ ti ẹ̀rẹ́. tẹ́ẹ̀tù ti gan lásán lọ́dún tó ta lọ́wọ́. tẹ́ẹ̀ bá ti lúlú ẹ̀ tẹ́ẹ̀tù náà kò ní ayé ti tẹ̀lé òní sun àwọn pípọ̀ téèyàn téèyàn máa gbọ́ndọ̀ tẹ́ẹ̀tù ó yẹ táwọn akẹ́kọ̀ọ́ ti sáà ti rò pé àtúntàkì mílíọ̀nù ẹ̀jẹ̀ ọdún báyìí ló ti àwọn akẹ́kọ̀ọ́ ti báyìí. bílíọ̀nù ó ti di lóye pé o lè mọ ilé ẹ̀fọ́ ábòtọ̀ọ̀rọ̀ àbòjì ìwádìí wọn. ó ń súnmọ́ náà yẹn wàkẹ́lá àmùsùgbárì wọ́n jẹ́ màdá ìlú kọ́ pàtàkì máa lọ kíka nínú dábà inú ogbó lọ́jà àdìyà kọ́ máa bá wàá sọ̀rọ̀ àbí ìgbà ọlọ́pọ̀lọ́ yìí yóò ta ọmọ báyìí sọ̀rọ̀ bí ọmọ gbọ́rọ̀ láti bẹ̀rẹ̀ ṣé o gbọ́n gbọ́ ìgbà yẹn ní súnmọ́ òkúta ní ìsọ̀rọ̀ àwọn ọ̀wá. àwọn yẹn ti tún èyí ajá wọn ti tún èyí ẹyẹ tẹ́gbẹ́ ní kú síta tó náà ní kú síta ló ń sọ̀rọ̀ àrùkọ. gbọ́n wo ni o ti jẹ́ ọlọ́run àìsàn náà. bẹ́ẹ̀ náà ni tàmáǹdì mọ́ọ̀sì ní ìṣẹ́jú gbàrà lọ́kọ̀ọ́sọ àdúrà ọ̀. táwọn yẹn lọ́kọ̀ ọmọ àtàwọn káwọn òkú lórí mùsùlùmí àtọ̀wọ́ àtàwọn ẹ̀gbẹ́ ẹlòmí ọ̀sẹ̀ ẹlòmí gbé ìwé gbogbo ìjẹ àbí gbogbo ayé ní súnmọ́ ẹ̀ tẹ̀lé ayé ọ̀rọ̀ wọn. bẹ́ẹ̀ náà sì ni báńkì rí ìfáyé ìrẹsọ́sẹ̀ àbá ìmọ̀kìnrin lásìkò kan náà àdìgbọ́lá káyé bá súnmọ́ yóò ti wá tẹ́kọ̀ọ́ kalẹ̀ tẹ́lẹ̀ gbogbo múmi tó bá fi mú yọ̀ lọ́dọ̀ọ́ yọ̀ wá fún àwọn òkú nìkan nígbà tí sàmúwọ̀ sọ̀rọ̀ pé òpin ayé òní tí wọ́n máa tètè láàlú ẹ̀ pé wọ́n wọ́n láti lọ pàdé mọ́ ẹ̀. gbogbo ta ló dé wọ kò ní láti nínú ara tẹ̀wọ̀n tó kù láyé tó súnmọ́ bẹ́ẹ̀ náà ni láti lè kààlà àwọn kó tẹ̀ lọ́nà wà tó wà wò kààlà tẹ̀wọ̀n tó ṣe àkókò máa ń fi yọ̀ mí ní ìdọ́lọ́wọ́ ó tó súnmọ́ nù. àwọn àti kéékèèké ilé yẹ bá ti sọ àmì pé ó súnmọ́ kò tí pẹ́kípẹ́kí àwọn àti òtún ní sísúnmọ́ pẹ́kípẹ́kí àdébò ọ̀sán àbá àdìọ̀sọ́lá ọ̀ka nínú àtìkẹ́ ẹ̀yọ́rọ́ kan ó sì kà ọ̀kú mẹ́wàá nìyẹn. láàyè mi olùkà wọn kan gbogbo ìwà jẹ́ lápapọ̀ ọjẹ́ ọjẹ́ ọjẹ́ ẹ̀ mẹ́sàn-án ìkan bẹ́ẹ̀ ọjẹ́ mẹ́ta sọ̀tàbà mẹ́ta fún mẹ́jọ onímọ̀lẹ́bọ̀n onímọ̀kànlá oníkan bẹ́ẹ̀ mẹ́ta ni mẹ́ta àwọn àkàtúntò bẹ́ẹ̀ yọ̀ wọn gbogbo sọ́tọ̀ ájúlá ní pé àlejò ọ̀sán àìwọ̀ sọ́tà tó kú wa ń lò nípa àwọn ilé síwájú tó ti ṣẹlẹ̀ táwọn kan ti ṣẹlẹ̀ ń bẹ̀ yóò rújú táwọn kan ti kún ṣẹlẹ̀ lọ́wọ́ òun náà lọ sọ fún ayé máa rí ìyá omi di ọjọ́ ìsọ́nbọ̀ ọjọ́ ìjọba òun náà jáde yóò jáde sílẹ̀ mẹ́tẹ́bọ́ ìkẹta nzúlù ìta ìsàlátò sàlátò mọ́rẹ́yà ìta mọ́rẹ́yà ọlọ́sùn kú ẹ̀mí rẹ̀ lókè dẹ́rẹ́ ọlọ́sùn kú ló ó ti gbé lọ́lọ́rọ̀ òkè lọ́sùn náà yóò mú apàdà àti ayé èyí láti bí ọlọ́run nípa tó ẹjọ́ tẹ̀lé ojú ọ̀nà nílùú ọ̀nà ọ̀nà àtúbọ̀ abẹ́ṣà níwọ̀nba ìkẹrin olóòtú yájújú yájújú ọ̀nà àdú yájújú àti máàlú nítorí kọ̀rọ̀ lẹ́yìn ọmọ òbí tó fi ṣe wọn mọ́ ìgbésẹ̀ wà ojú wo sì àwọn ọjà rẹ̀ níjọ ìjọ ni wọ́n ti ń pọ̀ fúntafúntà ọjà fìdínà rẹ̀ lẹ́yìn wa ẹlẹ́ka mọ̀ ẹ̀ka mọ̀ làwọn kò di mẹ́ta nù. òun náà ni àyàwòsàn bá ti sàrà àgbà rírì ilẹ̀ tí ó ọmọ ẹ̀dẹ́ ìyọ̀ gbòòrò rẹ̀ lọ́wọ́ àti mẹ́ta. ìkan ṣẹlẹ̀ ní east ìkan ṣẹlẹ̀ ní west ìkan ṣẹlẹ̀ ní erékùn lọ́wọ́. ẹlẹ́ẹ̀kẹfà gbòòrò dùkán àtẹ̀lẹ́yẹ sànà. èyí tó ti pé kò sí ọmọ ẹ̀dẹ́ ìyẹn kẹ́kẹ́ wà láyé tí ò ní wọ́n rí èyí lókè rẹ̀ báyìí. ẹlẹ́ẹ̀kẹfà tòlóhùn ìṣàkóso nínú ọ̀rọ̀ ibi téèyàn ọmọ bụ pé ó ti fẹ́ yọ láàárọ̀ yàtọ̀ mẹ́fà rọ̀ lọ́yẹ̀ kí àlejò gbàtí ọmọ àjọ báyìí ibi tó wọ̀ sí náà yóò jọ. ẹlẹ́ẹ̀kẹjọ dòwúrò dábà mílíọ̀nù á tó tó káàkiri káàkiri tí ó káàkiri àbọ̀ àbẹ̀sà ẹlẹ́ẹ̀kẹsọ̀ tó parí ẹ̀ iná tí ó jáde nítòsí yámẹ́ ní yámẹ́ lànà tó bá fi yọ̀ jáde àwọn tó bá kú lórí ilẹ̀ ní ẹ̀jẹ̀ àlàyé nínú àwọn ọmọ ẹgbẹ́ kì í níbi tí bá ṣe wọn ti mú sí máa sáré lọ sí ààyè lọ́nà ní wọ́n kó wájọ sí àti ìbéèrè ti ṣẹlẹ̀ o àròkè ayé bọ́bá rẹ̀ wọ́n ti ẹ bá láwọn lórí àwọn iná sì máa dúró lẹ́gbẹ̀ẹ́ wọn rẹ̀ bọ́sì alẹ́ wọn níbẹ̀ iná máa dúró lẹ́gbẹ̀ẹ́ náà àwọn ló sì wà bẹ́ẹ̀ wọ́n ti dàrú ló ti háyé sí wọn láyé wọn máa ń gbére jù tí o bá ti wá dé òkun láyé òrè ló israẹlu ọkàn gbogbo ẹjọ́ dé àyè lórí ẹ lórí ilẹ̀ tó ọlọ́wọ́ fi àyè lẹ̀ ọlọ́wọ́ sọ pé má alóde ọlá lòdì ẹ̀ẹ́dẹ̀ kò ní ilé dúkìá onílé dáhùn ọlọ́dún kò dára ẹ̀ lọ́wọ́ ní ìlà ìdí wa èyí ọ̀gá ọlọ́ọ̀bá àdéjọ ọlá ọba tí tí láti ẹ̀dá ọba àtó ọba ọ̀tọ́tó oní àlóde ọlá náà yóò tó wá ní ìsìlàbí yóò wá ní ìsìlàbí yóò tó wá ní tó wá fún àwọn ìlú àwọn ẹ̀dẹ́ ní àlàyé àwọn dábàá àwọn àti ìbàdàn alákọ̀ọ́kọ́ tá a bá mẹ́rin bàdá ní ká tó ní ìdòwòrò ní mahadi wà kẹ́kọ̀ọ́ tó ní ẹ̀rá ti wọ̀ mahadi ń bọ̀ orí ó sì kọ̀ láti wọ̀ rẹ̀ owó ọ̀pọ̀ òsì ó kú lára àwọn èèyàn ọ̀nà òbí nǹkan ọ̀rọ̀ kò jọ ọ̀pọ̀ lọ́la láti ọmọ báyọ̀ ànábi wọ́n sọ̀rọ̀ náà àyè sọ́lá sọ̀rọ̀ àdìgbò rẹ̀ gbé ìwà ìsìn ìsìn òsì ó kọ́ rẹ̀ ó ti dé ju pọ̀ wọ́n yóò wá ipò ìsún àbí ìsún àbí. ó kọ́ bàbá rẹ̀ ó ti dé dé ó kọ́ bàbá mi náà àwọn bàbá ń bára sọ̀rọ̀ láàyè. ìsún àìpé yọ ọmọ jẹ́ Muhammad bin Abdullah àbí Ahmad bin Abdullah. النبي صلى الله عليه وسلم ti jẹ́ ọ̀kẹ́lẹ̀ mẹ́rin pé àmẹ́ ọkọ̀ méjì lọ́sùn ìlú méjì ìlú ìlú ọ̀rọ̀ àná ààyè kan ó kò ní ahmed ààyè mẹ́rin ó kò ká lọ sọ̀rọ̀ wa. òṣèlú ọ̀sán tó náà sọ̀rọ̀ àyẹ̀wò àti kékeré nínú oríyá fáfímà nínú àwọn ọlọ́mọ fáfímà ni ó ti wá fáfímà tó jẹ́ ọmọ àdéhùn sọ̀rọ̀ àyẹ̀sọ̀ náà ní oṣù jẹ́ nínú ọmọ akad ọmọ ayé nínú àyẹ̀sọ̀ wa ni káfí tó ìjọba àti ìjọba ìṣẹ̀lẹ̀ ọ̀sán hábìnà tó bẹ̀rẹ̀ bí á sì ti lórí ìmáàmù látọ̀rọ̀ làbáyé wọn àti báyìí lọ sẹ̀lẹ̀ látọ̀rọ̀ àkọsẹ̀ ìgbìmọ̀ kékeré ó ní òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ láàyè ọ̀sẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ yàtúndù bí ákìrì ummati al-mahdi yẹtí ìlànà ìgbẹ́yìn wà tó kúrò lè àrùn nàbàtàhà wà yóò fi ìmáàlà wà yóò fi ìmáàlà fi hàkàn wà tẹ́kù ìmáàlíà wà tààtù wà tààtù mẹ̀kúmà bẹ́ẹ̀ سبعا أو ثمانية يعني ستة وشرف صلى الله عليه وسلم ولا تقول لك ẹnì kan bẹ tí ó jáde nínú àdúgbò nínú ẹtí tẹ̀lé o ó kọ rẹ náà ní àlùmáhàjì ọlọ́ọ̀bá àdìgbọ́lá yọ ọ̀rọ̀ ìdòwò tí ó pọ̀ tí ò ní ṣòro kò ní sọ́dà kò ní sọ́dà bẹ́ẹ̀ náà sì ní irúgbìn ọlọ́wọ́ kò sí ilẹ̀ ọmọ òkú jáde owó tí ò sí pé ìgbẹ́ra rẹ̀ yọ ọmọ ọmọ fún àwọn èèyàn àwọn ẹranko nǹkan ọ̀sìn àwọn olóòtú pẹ̀lú báralu màálù ni ewúrẹ́ ni ràkúnmí ni yọ pẹ̀lú báralu ní òwúrọ̀ ọdún pé ìlú ní ọ̀rẹ́ náà ìṣúgbọ́ ẹ̀kọ́ bá ti fara balẹ̀. ó ní àtàwọn yẹ àwọn àdúgbò yọ gbàgbà náà nípa àtijọ́ mímu ṣùgbọ́n yẹ èyí tó àwọn ọ̀rọ̀ àmàlẹ́ òní lò ní bí ọdún méje tàbí ẹ̀jọ̀ náà lọ. torí pé àmì ìṣòkè ayé ti gbé torí ẹ̀jẹ̀ nínú àwọn onímọ̀ màá di ní ọkọ̀ ńkà táàmù tó ti ń súnmọ́ pẹ́kípẹ́kí. gbọ̀dúgbẹ̀ yóò lọ ọdún méje sọ́dún mẹ́jọ tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. ìsìláàmù yóò fi lọ́lẹ̀ òní ò máa ṣèdájọ́ oríṣiríṣi gbẹ̀ngẹ́ ti bàjẹ́ tó ẹ̀sìn yóò máa ṣàkóso rẹ̀ yóò sì máa ṣàlàyé rẹ̀ wọ́n wà á ti jọba déédéé tí gbogbo yìí ọmọ kò ní kẹ́ ẹ̀ ká àmọ́ tó yìí báyìí. ìpè ọlọ́wọ́ pọ̀ láti kó tiẹ̀ táwọn èèyàn bá lò rẹ̀ tíṣòro tíṣòro tíṣòro ẹ̀ lò láti kó tọ́ bá wà láyé ilé ẹ̀ ní ìta ọmọ mọ́ríàm lọ́nà òde àtúkò náà ní nàìjíríà lọ́nà òde ọjà mẹ́ta tọ́pàpọ̀ láti kó kan náà nípa abẹ́ àdúgbò yìí òfin ayé ti súnmọ́ pẹ́ẹ́tipẹ́ẹ́tì dáadáa ẹ̀dá àtọ́jú ẹ̀dá lóbi anábì ọ̀sán àdùsọ́nà ẹlẹ́bi bọ́sùmọ̀ oníkòsí anábì ọlọ́run kan tó ti sáájú tí ọmọ ìlọ̀ fún àwọn ènìyàn rẹ̀ nípa ẹ̀dá ó sì fi wọ́n lórí òpin ẹtí ìlọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀dá rẹ̀ àyùmọ̀ sí ìlú dáadáa ló máa ń pè é nítorí pé ìrìn rẹ̀ lórí ilẹ̀ ìdí ọ̀kà nìyí ọlọ́run wá sí àwọn mọ̀láìkà tí wọ́n lọ sí gbòde mẹ́dínà àti mọ́kà gbogbo oníọ̀wọ̀ oníléwọ̀ mẹ́dínà àti mọ́kà nínú àdéhùn kan tó bá dé ìlú mẹ́dínà ló dé gbòde bẹ̀ tọ́pẹ́ wọ bẹ̀ tí ò lè wọ̀ ọlọ́run ti di mẹ́dínà tó múra gbogbo èèyàn ti bẹ́ẹ̀ fẹ́ bàtà wọ́n jáde lọ́wọ́ ẹ̀ تروس وأنه أجد النبي صلى الله عليه وسلم إليه إن الإيمان لا يصل إلى المدينة كما تصل الحية إلى جوهرها إيمان تهوي فده يقول في الإسلام يوم لو وصلت مدينة لبنان bó ti jẹ́ pé bíbélù bá lọ bá bọ̀ nínú sáré náà yọ̀rọ̀ bọ̀. ọlọ́run ní ṣé dàda ọwọ́ ìwọ̀nyí náà gbogbo èèyàn tí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n jáde lọ́wọ́ wọn lè jáde lọ́wọ́ níjó láì ká lè dúró. jíjáde dàjà yìí ńgbà tí sọ̀rọ̀ mọ́rí àbájọ wá ń ta nínú àmì òkè ayé ni oríṣiríṣi mùsíbà ní ọ̀nà ọ̀sẹ̀lẹ̀ sí àwọn èèyàn. dàjà olóṣù kan lọ́wọ́ ṣe àdébò sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ ní sọ̀rọ̀ àgbẹ̀ yọ̀ máa fẹ́ ẹ̀ lọ́nà ẹ̀ lọ́nà tó náà bá yí ìdí olóṣù kan níbi wájú orí ẹ̀ wọ́n kọ̀ ká àtẹ̀tọ́nà kankọ́ àtẹ̀tí ọ̀nà kankọ́ yóò mọ̀ nípa. yóò lò nínà yóò tún ọ̀gbìn àwọn èèyàn yóò lò láìpẹ́ náà ẹ bá ti tiẹ̀ yóò bọ̀ lọ àìpẹ́ náà rẹ̀ nàná ni ọ̀gá lọ́dọọdọ. ẹ tí ọ̀rọ̀ àti tiẹ̀ yóò sì fi mú ná yóò wà dá ẹsẹ̀ ìdáná lọ́dọọdọ. àdẹ́gbẹ́ sọ̀rọ̀ láàyò sọ́nà nínú àdúrà rẹ̀ kí wọ́n ṣe nínú ìwọ̀n ìgbọ́lọ́ gbogbo ẹ̀ ní wàá yí sáfì fìtínà ọ̀sẹ̀ ìtẹ̀jà bọ́lá ọ̀pọ̀lọpọ̀ àkókò fìtínà ọ̀sẹ̀ ìtẹ̀jà. àwọn èèyàn mi yóò fi ọ̀fẹ́ ẹ̀tẹ̀lé o tí wọ́n bá tẹ̀lé yóò sì ké pèlè wọn kò sí ọ̀rọ̀ mọ́. yóò sì bá àwọn èèyàn mi ọ̀tẹ̀lé o ó sì tẹ̀lé òkú ó sì mọ ọ̀rọ̀ gbogbo ẹ̀ mọ́ ọmọ ìjà àkókò ọmọ lóyún ìjà yóò sì mọ ọdún ọlọ́dà ọ̀fẹ́ ìdílé nígbà tí kàní lọ sọ́dọ̀ láàrin oṣù tàbí ọ̀sẹ̀ yìí ká máa wá sọ̀rọ̀ lọ́dọ̀ pẹ̀lú àyà mẹ́wàá àkọ́kọ́ tó wà ní kúrọ́sì ká ìwà àyà tó sọ pé àyà mẹ́wàá àkì tó wà ní kúrọ́sì ká ká máa kà ní kó wa kọ́lọ̀ kó fi sọ àbúrò ní àbúrò yẹn fún wa. nínú àti sọ̀rọ̀ nípa ẹ̀dáàbì àdéhùn àbúrò yẹn àbọ̀wà ń sọ̀rọ̀ mọ́sẹ̀ olùsọ̀rọ̀ sọ̀rọ̀ láàrin oṣù حديثا ما حدثه نبي أو ó lè jẹ́ sọ fún yín padà jáde ní àfikún tó ṣe pé kò sí àtẹ́bí ọlọ́kan tó sọ ọ́ mọ́rọ̀ kálukú wọn kàn sọ padà já àtàwọn òwe lọ́nà sọ fún ẹ ṣùgbọ́n ọlọ́run tó kù nímọ̀ kan tí ò sí fọ́ọ̀mù àtẹ́bí ọlọ́kan ṣáájú èyí ti sọ̀rọ̀ àwọ̀ dàjà ló ń o ojú kejì kò sí nǹkan mẹ́rin. وإنه يسير معه مثل الجنة والنار نتوجه إنا توجه الجنة يوم هو فالذي يقول إنها الجنة هي النار إيه طبعا الجنة إنا اليوم هي غير وإني كنت أنكرتكم به كما أنكر به المنصر أنت تعرف èmi kìlọ̀ ọ̀hún yóò nípa àjàjáde kó ti jẹ́ pé tó kó àlejò láti ọ̀sára òun náà tó kí lọ́wọ́ àwọn ènìyàn rẹ̀ láti kó lè fi nàìjáde òsì ọlọ́run lọ́wọ́ àyọ̀sọ́lá nínú àdúrà tí wọ́n ti lé wa ti sọ ìyá àyà òní ti sàlámù tí ó fi ṣe àmọ́ àwọn ènìyàwó òmìnira mi ní àdá àbíjà àdínà ìyá ọlọ́run sọ mi kúrò níbi ìyá dáa náà òun wà lọ́dọ̀ rẹ̀ kó ìyá dáa náà ọ̀dọ̀ dáa náà kò yá lọ́rẹ̀ o nǹkan ọ̀dọ̀ rẹ̀ o àdébí sí wọn ìjà rẹ̀ kò ní sẹ́yìn wọn. òṣìṣẹ́ ọlọ́run àdéhùn ọ̀gbìn ọlọ́ mọ wá sọ́dọ̀ rẹ kó omi náà dá àdámà ìjì àti bẹ́ẹ̀ wà ní àdáàbì ọkùnrin àti ìdí àtẹ̀bí bẹ́ẹ̀ tún sáré wà ní fífínẹ́sì lè máa yá wọ́n ní bàbá àti àti wàhálà ti bẹ́ẹ̀ tún sẹ́mi àti gbàgbà kúná wà ní sàkè fífínẹ́sì lè lọ sí àti ìyá burúkú bẹ́ẹ̀ ní ìdílé àlùmọ̀tí òjẹ̀já ẹ̀dá ìtàkùn ẹ̀ lásìkò máa di máa di yìí iná ní ìta ọmọ lórí àwọn ọ̀sọ̀ kalẹ̀ níbẹ̀ sì lọ sí àti ìsòmù ọ̀tá bọ̀ wà ká ìṣá tọ́lọ̀ sọ fún apá rẹ̀ fún sọ́ọ̀tù sọ́kù àyà ìwà ìgbéwà ìṣẹ̀ òun lára ilé wọn lè sáájì bala àtàkùn nàbì ha ìta ọmọ lórí àwọn àmì ìlú òmìnira yìí ń bọ̀ ìní ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rọ ìjìyàn báyìí. ntọ́jà máa ń sọ ọmọ lọ́dí àwọn látòkè délẹ̀ ní ọ̀rọ̀ ìjìyàn bọ̀ báyìí. kọ́mọ àṣọ nìkan ní ntọ́jà ká pọ̀rọ̀ rẹ̀ sí náà ní pé ntọ́lọ́rọ̀ bá fi ọ̀rọ̀ rẹ̀ sí kábà sí rẹ̀. ọlọ́ni ìdàmásálà ìsá ìdàlá kàmásálì àdámà alákàwò mi dùrọ́ mi ó tún máa ọlọ́ni àtàwọn yìí sábẹ́ ọ̀nà bíi ádámà náà ni ọlọ́ dá ádámà láti fi iye pẹrẹ orúmọ ọ̀ọ́lá ọ̀yà òwúwo. Yèèpẹ̀ ọlọ́run mọ bí èèyàn ọlọ́run ti kọ́ máa dé ádámà ọba ìfowópamọ́ sí olóòtú dé ádámà ó sì dẹ̀ yá. Ọlọ́run wá ní kò fèsì náà lọ fèsì yíta agbára àwọn olóò àwọn ìyàwó ti fi sọnù ní rárá o ọmọ rẹ̀ òjò owó ìjọba fún mi lábẹ́ ta ẹ̀. àwọn tí ẹni nígbàgbọ́ bá wọn tẹ̀lé ní oṣù tẹ̀lé àwọn tó ní rárá o láti ìpìlẹ̀ lọ́rọ́ ti wá o ọ̀rọ̀ náà lọ́wọ́ náà <laughs> ní dé tẹ̀tẹ̀tẹ̀. àwọn mí-ín tó máa ń rárá ọmọ ọlọ́ọ̀ni àwọn mí-ín tó gbé ìkẹta ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ bàbá ọlọ́ọ̀ ọmọ ọlọ́ọ̀ ẹ̀mí mẹ́ta pèsè tí wọ́n ní ọlọ́ọ̀ni bàbá kọ́ ọlọ́run kan bẹ ní jẹ́ ọmọ ọlọ́run kan bẹ ní jẹ́ ìmọ̀ ọlọ́run ti bẹ ní jẹ́ ẹ̀rọ akọ̀rọ̀ àyè pé wà ó yó mímu ẹ̀mí ọwọ́ látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́ ní kún ọlọ tọ́lọ́ ní kún ọlọ kẹ́ sí Maria ó sì di abara ó sì di lọ́mọ òun náà ní sí ibi fún báyà fún rẹ̀ láyé sára àbọ̀dọ̀ àwọn náà tọ̀ sáwọ́ omi yóò fi dọ́mọ ẹlẹ́gbẹ́ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ yóò fi láyé ọ̀tá ìṣẹ̀lẹ̀ fún báyà fún ọlọ́run ìdílé bá ẹ̀ ọ̀rọ̀ ìdá kéèyàn kù síbi lọ́nà sí nínú gbogbo ìṣe ní kàwé ẹ̀ ìtọ́ wọn jù náà ní tẹ́ta ọ̀rọ̀ àwọn òkúlọ́rọ̀ òkúlọ́mọlọ́ tó kẹta lọ. kò sì sọ wípé ọlọ́run ti pa títí ń pa wáyé tẹ́pà wọn yẹn tó fi lọ. ènìyàn múnáwọ́ bí káwọ́rọ́ fi kàlílà wọ́rọ́ fi kàlílà ìyá ọlọ́run ni èmi ọ̀fẹ́ mi rẹ ṣùgbọ́n ìkọ̀kọ̀ gbé ọ̀rọ̀ lọ́nà ìfakúfara wa ní ọ̀pá wọn yọ lọ́dọ̀ ti wá lọ́dọ̀ ti wá gbé lọ ẹ bá ti kú òsìkò ìlú wa olórí àwọn oní àní ìta oní àní máa ní ọ̀rọ̀ sọ́kùsọ̀ ọ̀rọ̀ sọ́kùsọ̀ olórí àwọn oní àní ìta oní àní máa ní ẹ̀tọ́ra ti ti tọ́ wa nítorọ́ ni o òsìkò ìlú kò sí máa ní ẹ̀ka ìlú àti ìta ọmọ ọ̀rẹ́ àti ìta ọmọ ọ̀rẹ́ àti ìta ọ̀rọ̀ sọ́kùsọ̀ tí ó tẹ̀ lẹ́ra olórí wọn lọ́tọ̀ àwọn kékeré lò ó láti kó tiẹ̀ tó kó kílèmù kó fẹ́ sí káwọn ewu yìí àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n ti pọ̀ sọ̀rọ̀ ẹ̀ lónà bá fi ń bá níbi ọlọ́run gbọ́ bá ń ka lọ dáadáa yọba wá yá wá ń parí yọba kẹ náà nínú tó ta kí n gbà nínú tó bá lọ bá láì gbọ́dọ̀ bá dáadáa wọ́n ti dáwọ́ ọmọ ra mọ́kìlì ìjọba nàìjíríà ló kú wọ́n ti fi sọ káwọ́lá ní ìgbàmí ìyẹ̀dì méjì ìyá ọ̀rẹ́ ìjàmbá fi bá àdáyé ṣe ìlú ìsáwọ̀. aláwọ̀ àti àwọn ọmọ tí yẹn lẹ́nu àbáwọn ẹni tó ráwọ̀ yẹn ti bá láti nàìjíríà fún àwọn àti ẹ̀rọ àwọn àti bàtà tẹ̀lé. ẹjọ́ láti lọ́dọ̀ àwọn mídíà. tíríkì wọ́n ní tíríkì náà làwọn lọ pé ọlọ́jà wọlé fún fàǹdà ẹ̀fọ́ nàìjíríà ti ti láka ìlú lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹrin onáà ni jíjáde yáájú àti tọ́lọ̀ ọba àdìgbò láǹsọ̀ fún wa nínú túrọ́sì ká àyà nìdí kọ́ ọlọ́ni ọ̀ọ́dún yà ká ìkọ́rí náírì ìnà yà júdà wà má júdà kó sí júdà bìlà áwù bàálí lẹ́ni àdùnnà kàkàdá àlá àǹtẹ̀jì àlàbẹ̀yìn náà wà bẹ̀yìn náà wọ́n sàdá àwọn yẹn bí wọ́n fi sí náà wọn wọ́n ní yẹ júdà kọ̀rí náírì yà júdà àti má júdù ètò yẹn kọ̀ọ̀kan jawabannya muksidun fil ardi yufsidun sidani fil ardi intinya si hajalu ile Fahli naj'alu laka harijan jika suamikan biwa yang akan ilmu ala Yang akan bainana wa bainahum sadda ko bi o ti kan kalẹ̀ láàrin àwọn àdúrà tí wọ́n má lè jáde kó bí ẹwà àwọn káàdùn àwọn ti gbé jáde ni lọ bí àpáyà bí nǹkan ìwọ́n ti pọ̀ dúnú wọn oní ọ̀rọ̀ àsopọ̀ ẹ̀kún mi lọ́ọ̀nì ní oní ẹ̀ lọ́wọ́ wà ní òkè ìmọ̀ ní ìsìn ọlọ́ọ̀tì kùnà bá ó sì ṣe ọlọ́wọ́ aṣọ wọn ní kúlọ̀tì àbíyá àyà mi ti sí ìdàdí ẹni bá ti pé àtà ìdá lóbi àbíyá ìdúdú wa máa dúdú wa ó fi olè adábí ìyá ìlú wọn kó sára bẹ́ẹ̀ wá ìdòlẹ̀ á kù fàyìlá ìyàtà ìsọ̀tún náà tó sọ̀rọ̀ lẹ́yìn náà kàwọ́. يا ويلنا بل كنا في غفلة من هذا بل كنا ظالمين ọlọ́ni ayé ọmọ lọ bẹ́ẹ̀ títí ọ̀nà òkú àtúntò sí àjújù àti máa dúdú lẹ̀ wọ́n fún mi ìlẹ̀ àdàbí ìyẹn sílò gbogbo ìgbà ìwọ̀n kan máa ń sọ̀kalẹ̀ wọ́n máa ń sọ̀kalẹ̀ bí ìgbà tí ìkókò tọ́lá rí ẹni tí ó pàdé lóṣù àlòkè yóò kàn máa rọrùn rẹ̀ bẹ́ẹ̀ ni ó ti wọ́n sọ̀kalẹ̀ níjọ ìjọ wọ́n dára báyìí wọ́n á tó lè ká kú ọlọ́ni àdéhùn dúdú táwọn ọlọ́run ṣe ó ti súnmọ́ fàyídá yàtà ìsọ̀tún abọ́sọ̀rọ̀ lẹ́ni iná gbàgbọ́. láti àwọn bá wá dé láti dédé tí ọ̀hún kì í dé ìṣèjú ojú àwọn káàkiri ọ̀ràn alẹ́ fún ẹ̀rù tí ọ̀nà bà. nígbà tí ọ̀bà tẹ́rù lèèyàn nù kò ní lè tí wàá lè fi ọmọ àbáwọn yóò sábà ti kalẹ̀ ní yà wọ ìlànà ọdínkù náà fi lábúlà sí mìíràn àdá wọn kọ sọ pé ìgbé àwọn àwọn ti wà nínú pípọ́ kọ́ra nípa ọjọ́ òní tẹ́lẹ̀ báyìí náà wọ níbi dájúdájú àwọn jẹ́ alákòóso o. nínú àtijọ́ àtẹ́wọ́ sọ́lá àyọ̀sọ́lá tó wà ní sọ́lá bùkáyà muslim látọ̀dọ̀ zainab ní tọ́jú jẹ́ ìyàwó àdébù ọ̀sánlá àìsàlá zainab sọ fún ayé pé káàdà ọ̀túnú láì sọ̀rọ̀ láwà àìsàlá ìyàwó mẹ́rin fàtàn muhammadu àdébù ọ̀sánlá àìsàlá ọjà ìjọ kan sáwọn èèyàn lẹ́ẹ̀tí ẹ̀rú àánú ẹ̀mí ẹ̀ tójú rẹ̀ lè kàn nínú ìwáyà mi zainab sọ fún bàtà sàtàn ti jí lọ sọ̀rọ̀ ń bọ̀ yàgò ọwọ́ لا إله إلا الله ويل للعرب من شر قد اقترب فتح اليوم من رجم يأجوج ومأجوج مثل مثل مثل هذا وهلك بأصبعه إبراهيم الذي تليها قالت فقلت يا رسول الله النهلك وفينا الصالحون قال نعم إذا أكل الحبل ويقول الله عليه وسلم يقول سيدي فلا تصيب بها a ìgbé lọ́nà fẹ́ fún àwọn lábọ́wá níbi àdúgbò tó ti súnmọ́ pẹ́ẹ́pẹ́ẹ́sì ó ní ní ọjọ́ òní tó ń sọ yìí ìtọ́jà bí irúgbó báyìí ó lè jẹ́ ọ̀sán náà ọ̀pá àtàkùnkàkù rẹ̀ pọ̀ mọ́ ìka àbábẹ́là níjọ́ ní bára ìjà lọ́dọ̀ àwọn arábẹ́ má ti báyìí owó mẹ́wàá ní ọ̀sán ìpínlẹ̀ gíráàmù mẹ́wàá ní kàlífínà mẹ́wàá ó lè jẹ́ ọ̀sán náà tó tó báyìí ló ti sí níbi òjì tí wọ́n fi bo yáàdúró àti máàdúró gẹ́gẹ́ rẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá bá wọn. tàbí ẹ̀ tí wọ́n mọ̀ ìgbé ha pẹ̀lú ìròyìn koran ìbàjẹ́ ni yáàdúró àti máàdúró wọn ṣe lórí ilẹ̀. lẹ́yìn náà wọ́n á lóye lọ́wọ́ àti ìwọ̀sán àti ìwọ̀sán pé ah, pé ọlọ́pàá wọn wà kó ìfarapa wọn ni táwọn ẹni eré ìdùnnú bẹ́ẹ̀lẹ̀ yẹn ń tẹ́lọ̀ yẹn ń ta kura á ní. àlejò sọ̀rọ̀ àlejò sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni nígbà yá àtijọ́ àti máàlì tó bá délé ayé àwọn ẹni ilé náà sì wà mẹ́ ṣùgbọ́n ìgbà àtàkùn kàrà ìbàdí tó kọ̀ lórí ẹ̀. ìbàdí ó ti pọ̀ jù lórí ẹ̀ níbi pé dáadáa àwọn tí ń ṣe dáadáa kò ní bí wọ́n yá àtijọ́ àti máàlì tó wọ̀. àdìsẹ́ wa bẹ tó gùn tó wà lọ́wọ́ ìmúlẹ̀ ọ̀sọ̀rọ̀ pa àlùmọ̀tí ìrùbẹ̀ta tani àti kòmá náà lọ́wọ́ yìí ó sọ̀rọ̀ pa iṣẹ́ ọmọ sípò ìtọ̀rọ̀ parí ájú àti máàjú àtọ̀rọ̀ ọ̀sẹ̀. àdìsí ẹ wá lọ́dọ̀dọ̀ tó wà ọmọ sàmáà àtàrí kàáyé òkú láṣọ. onídàkàrà òṣùlù láì sọ́lá àlùsọ̀lá lẹ́jẹ́ àdá àtàbàdà àti. orí òṣèlú ọ̀sọ̀lá àlùsọ̀lá ọ̀sọ̀rọ̀ pa lẹ́jẹ́ ní àárọ̀ ọjọ́ kan. bàbá padà wà fún ìwà ọ̀sọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀pá rẹ̀ ó gbóògbó hátà àtọ̀nà ẹ̀fì ọ̀ ìfọ̀tì náà. táwọn tó wá rò pé àbáwọn àbáwọn àti ìdájà ló gan àwọn òkè ti wà láyé nìyí pé ó wà níbi àríkà níbi àwọn ibi dàbí nù pé káwọn ọba lọ bẹ. fàlámà ọ̀nà ilé àràbàdà àríkà bíi nà àkọọ́dà máa ṣe àlùkùn. gbàtà wá sí olùsí ọlọ́sọ̀rọ̀ àyọ̀sọ́lá ojú àti wá kúra mẹ́gà ọ̀rọ̀ tó ń sọ ilé làbára àwọn òsì ọlọ́sọ̀rọ̀ pé lọ́sẹ̀rẹ̀ ní kúnlẹ̀ yàrá òṣùwọ̀n yàrá òṣùwọ̀n bá dàkàtà dàjálà dàdàdà pàtàkì bí wọ́n bá. ó ní ní àárọ̀ ní wà lẹ́nu sọ́ra àbòsíṣọ́ fún abàjẹ́dá ètò gbàgbà lámàrí rẹ̀ òṣìṣọ́ ètò síkúrò àlámà rẹ̀ òṣìṣọ́ tàbí wáyé rè pé àbá àbá lọ bá níbi àwọn ibi dàbí òkúta lókè náà bàbá bẹ́ẹ̀ ìdàjálè àwọn ọmọ ní àárẹ̀ ìmọ̀ràn àti ọ̀sán ọ̀sán àti ọ̀sán àgbègbè à. nítorí fún ìdájà àtìgbọ́n náà tó bẹ tó ló bẹ̀rù ẹ̀wù ni ní ìdájà àtìgbọ́n. ìyá ojú àdàbí tó bá àdàbí òun nàbọ̀. sáájú ìdájà àtìgbọ́n jáde láti ojúmọ̀ sọ̀rọ̀ tẹ́mi ti wà láyé èmi nìkan ti gbóòrò kò ní ìlú aláǹtí. wàá ní ìyá ojú wàlá tó bí kó fáfáfó fàfáfó àdìjù náà. ṣùgbọ́n tóbi jáde alùpùpù ọ̀nà ọ̀nà ara rẹ̀ o wàlúwàlù àbíyèbàbí aláàbùdè mùsùlùmí ọlọ́run ní ọba mi lójú tó gbogbo mùsùlùmí gbà tó bá jáde ìlú ìṣà àbọ̀n ànábi ọ̀sán ọ̀la àyọ̀sọ́lá ó gbà já àlùjẹ́rí yẹ ọ̀dọ́ ọjọ́ kùnrin ọkọ̀ tó kéde ní ìwé lójúbọ̀ olùkúlùkúlù àyíkú ọ̀bíà ojú rẹ̀ yọ̀ọ́ yọ síta orí dúró ní tí wá ti dúró ní. Tààtì òṣàfihàn omi àbẹ̀rẹ̀ ló sà bẹ́ẹ̀ pàpà. Ó ní ìdébìí ìdílé fi jọ wọn náà lẹ́sẹ̀ tí mà ní jẹ́ àbẹ̀rẹ̀ ló sà bẹ́ẹ̀ pàpà ní mọ́ta. Ojú rẹ̀ ti yọ̀ ta. Dóòlù ẹ̀ tó sọ́mọ́ ni ẹ̀. Bàbá ní àdàrà kò mí kọ̀ ẹ̀ yóò bàbá bá mi ní pàdéyàtàrà àyè bàbá kí ẹ̀ sọ̀rọ̀ إنه خارج حل بين الشام والعراق láàrin Damascus Syria àti Iraq láàrin méjèèjì ló ń jalè ìgbà ẹgbẹ́ tí a wọlé ìdíná lọ Iraq Syria Sham Urdun àti Damascus bẹ́ẹ̀ náà ní Palestine oníwàwà musa níjọ́ alẹ́ bí wọ́n sọ̀rọ̀ láàrin òsàlọ̀ sọ̀rọ̀ láàrin méjèèjì ló ń yọ fàáda yẹ̀mí náà wà wàhálà ìmáàlà yóò sì bàjẹ́ tọ́nu yóò sì bàjẹ́ tó sì yá ìbáàdà wá ìbáàdà mi tó ìṣọ́lá ọ̀sán àtọ́tọ́ wá dé ẹ̀yà àdẹ́tẹ̀tẹ̀ ní orí ẹ̀ òkun náà yá ọ̀tún lọ́nà ìwọ̀n máa ń tó bẹ̀rẹ̀ á. àwọn akọ́kọ́rẹ́ òjijì ọlọ́run ìgbà mélòó ni ó lò lórí iye pẹ̀ ńgbà tó bá dé ńgbà tó bá dé pé ìyọ̀ láti kú kéèyàn ọmọ ẹ̀kọ́ ọmọ ìdè kọ́lá àrùbáwò ní ọ̀pẹ́. àníbi ọ̀sán àlọ́ àyọ̀sán àlọ́ pé ogójì ọjọ́ kúrò ìdí ó lò. ìyàwó mú kàkánà ọjọ́ ẹ̀yọ kan tó bá lò báyìí bí ọdún kan ní wọ̀nyọ́ mú kàṣà. ọjọ́ ìjọba tó tẹ̀lé bí oṣù kan ní wọ̀nyọ́ mú kàjùmọ̀ ọjọ́ ẹ̀yọ bí ìjọba tó tẹ̀lé lọ́jọ́ lẹ́ẹ̀kẹta bí ọ̀sẹ̀ kan bí jímọ̀ jímọ̀ wọ̀sáyò àjáde yìí ká àjáde kan lẹ́yìn ọjọ́ mẹ́ta àkọ́kọ́ àwọn ọjọ́ ta sẹ́wọ̀n tó sẹ́wọ̀n ọ̀dà mi bẹ́ẹ̀ ti ń lulẹ̀ ayé náà rẹ̀ jẹ́ ìrọ̀lá kóńtà ya ọ̀ṣọ́ náà àwọn aṣọ́jú rẹ̀ kùsì ọlọ́run màtá àyíká yóò fọ́ lẹ́yìn kàtàna ọdún ọjọ́ ìdí ọjọ́ kan tí ó dàbí ọdún kan gbáko lára wa yẹn àtẹ̀sí náà bí ìṣọ̀lá bì ọ́ tẹ́wọ̀n ọjọ́ kan péré náà ní ká tẹ́kùtù láàbò pàpàrà ẹ máa tó kúkú ní o lẹ́yìn máa fẹ́ ti ọjọ́ kẹta ọjọ́ kejì ọjọ́ kẹta rẹ̀ ọdún yìí lọ́ọ́ ìpè sọ̀rọ̀ náà kéé ti pé ọjọ́ kan yọ àjọ ọjọ́ kan tó rò yọ lórí oṣù wọ̀ rárá o ẹ máa tó kúkú òun rẹ̀ òní wá gbá o wákàtí wákàtí ọjọ́ mẹ́ta náà wákàtí mẹ́ta náà wọ́n gbà rẹ̀ ó ní ìrọ̀rùn náà wọ́n yọ̀mọ̀ sábà rẹ̀. <laughs> àwọn àbá ni ìrìnsọ́ bá sún wọn tí òun rẹ̀ àti ìwọ̀ rẹ̀ bá ti déédéé òun náà ti mọ̀ wọ́n lò wọn ò ní ló ti ọmọ. àmì ti bẹ̀rẹ̀ pé ọ́pọ́sìtì ni owó tí wọ́n lò ju wákàtí mẹ́ta ní ẹ̀rọ àdìgbà lọ́gbọ̀njọ́ ẹ̀yọ̀ àdìgbà lọ́gbọ̀njọ́ àwọn náà tó dùn ní ẹ̀mí ìjọba súnmọ́ ẹ̀ tó wà mọ̀ ní ògùn àgbà òun ọ̀yọ́ tó àti tó bá ti wọ̀n bẹ́ẹ̀ ọmọ ìjọ wàyí láwọn ìgbàlẹ̀ ẹgbẹ́ ìgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ gbà ẹ̀ àwọn ìdílé náà fi hàn. òṣìṣẹ́ ọlọ́run tó kókó pé gbogbo rẹ̀ ní kíkà ya ọ̀dọ́ nàbà wọ́n máa ń ìtura òye òkè ha. ó ní àwọn abẹ́rẹ́ òṣìṣẹ́ ọlọ́run àlìgẹ́yìí ti sẹ́dẹ̀rẹ̀ lọ́dẹ òwe rẹ̀. bí ẹ̀sùn yóò ṣe atẹ́kùn láti fẹ́ lọ bẹ́ẹ̀ ni ìrìn rẹ̀ lórí ilẹ̀ yọmọ ya ọ̀yá ti alẹ́ kọ́ ọ̀fẹ́ ẹ̀dẹ̀ rúbù yọmọ báwo yẹn ká yọmọ kò wọ́n pé fà yóò bínú ọ̀dẹ̀ àwọn èèyàn yọmọ nígbàgbọ́ sí yóò lọ lè ti gbá olè sáwọ́ olè tó kú bíbe olè kú mú arọ ní ìwòsàn lóríṣiríṣi bí a ti máa tọ́ yóò sì máa dé kí wọ́n sì máa rí wàyí ó kéde lẹ́nu àwọn yẹn wọ́n bá nígbà bọ́ sí wọ́yẹ́ sẹ́jì ewu lẹ́la wọ́n bá máa kẹ́kẹ́ rẹ̀ wọ́yẹ́ àbúrò sàmà àtúntẹ̀ yọ́n bá ní kẹ́kẹ́ bí ọmọ rẹ̀ fáwọn yẹn kẹ́kẹ́ lọ yóò sì máa wọ̀lá àtúntẹ̀ tó ń yóò sì máa ní kíkẹ́ ọmọ gbogbo yóò si ma gbogbo wọn pàtàkó àlẹ́ ìmùsàrẹ̀ kátó àkúwàlà náà ká yọọ bá máa dàgbà wọn máa wọn ọjà tí wọ́n máa ń wá omi ọjà tí wọ́n máa ń wá lọ ọjà ìjẹ́ tí wọ́n wá lẹ́lẹ̀. bẹ́ẹ̀ náà sì ni oúnjẹ tí wọ́n máa jẹ ìdúró sí ìdúró jọ máa fún ọkọ wọn láwọn adága tó ń bẹ̀yà sí ọ̀pọ̀ yọba tó wá báwọn èèyàn mi. pẹ̀lú ìrònú pẹ̀lú ọdún náà ní ọ̀gá yọba tó mọ̀ kọ́lọ̀ ń lo òun ló ṣe bá òun ló ṣàwọn òun ló wá ìgbàgbá yẹn òun ló máa ń gbìyànjú.

tọ́jẹ́ pé kò sáwọn yẹn bẹ́ẹ̀ yọ wà ní síbẹ̀ ọmọ ọmọ kúrò jù bẹ̀ ọmọ jáde títí bá bẹ̀ ọmọ jáde gbogbo ọmọ àti ọmọ ìdílé bẹ̀rẹ̀ ọmọ jáde wọ́n sì máa jáde síra rẹ̀. yọ máa kó àwọn nǹkan àlùmọ́nì káàkiri bíi bí nígbà tí ọ̀gá àwọn oyin ọba wọn tọ́ba síkò mi kan táwọn oyin gbogbo ajá tẹ̀lé bẹ́ẹ̀ ni ó sì máa kó àwọn ọ̀rọ̀ ìgbìmọ̀ yọ wà á máa pè àwọn yọ fi tó mọ ẹni rọrọ yà yọ máa pè ọkùnrin kan tọ́jà pé yẹ mùsẹ́lẹ̀ àṣàbáwá okùn kọ́kọ́ tọ́lá tọ́jà pé ọ̀dọ́ ni pẹ̀lú ìrẹ́lẹ́bà owó gbèsè pẹ̀lú ẹ̀ka àwọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀lá ẹ̀yìn rọ́ọ̀kì ẹ̀dẹ̀gbà. yọ máa ta ní ìjàmbá yìí látòrí yọ kà méjì ẹ̀ bá yẹ kí ìdílé ìjọba mi gan-an bí bàtẹ́ yẹn ti téèyàn mú téèyàn fi bẹ́ẹ̀ sì nǹkan sí ẹ̀kìn títà lọ́wọ́ ń ta àbámọ́ bẹ́ẹ̀ ni ó ṣe rí tọwọ́ rẹ̀ ti mú dáadáa tó ti sùn dáadáa bẹ́ẹ̀ ni ó ṣe rí òní òní òní kọjá tó pín méjì jọba jọba tó bọ́jà kẹ́kọ̀ọ́ bá tó bẹ́ẹ̀ tó tẹ́lá sí ìdílé rárá o yóò pín méjì jọba jọba yìí tó mọ ẹ̀ lérò yàrá tó lè wọ lábẹ́yà tó ń fi dà tó ń fi là méjì pàyẹ́ tó lè lù ní ọ̀rọ̀ àtúndà lọ́wọ́ torí kó ṣe wà ló kúrẹ́ wà tó dáa lọ. ẹran rẹ̀ ọ̀fẹ́ látàlú ẹ̀ ojú rẹ̀ wà tó pàì sí ẹran rẹ̀ wà tó sọ̀rọ̀ yẹn tẹ hapò ní ọba tó lọ rẹ́rìn lẹ́yìn ìgbà tó ti kú táwọn ẹ̀ tẹ̀lé. bàbá ìṣẹ̀ máa wú àgàgà àlè ìdèbà àtàlá orí màá ti àwọn máa lọ. ìgbà tí bá ń tẹ̀lé ibi ìjọba lọ́wọ́ wà gbé ọmọ lọ́yà lọ́wọ́ àgbé ìdè àti ẹ̀rọ àjẹ. màá ní wàhálà tẹ̀lé ìtọ̀ ọmọ mẹ́rin ọlọ́wọ́ àdúgbò. Fàyẹ́nsì ríta ìmọ̀ràn Mànára ti bẹ̀rẹ̀ lọ ṣẹ̀rẹ̀fẹ́ ìdàmà. Ní Dàmásọ́ọ̀sì ni ó ti dìde láàyè tí wọ́n tó ní àdìmọ̀ràn Mànára ti bẹ̀rẹ̀ lọ níbi àtúrò mọ́sálásí kàtó wà ní Dàmásọ́ọ̀sì. Fi kọ́mùrù dàtẹ́yìn. Yọ wà níbi àtọ́jú ewé wọn ti rẹ́ láwó. Méjì ìdàgbẹ́bí ìtàlẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ واسعا كفي على أن حجم ملحين yóò gbé ọwọ́ rẹ̀ méjèèjì lérí ìdẹ àwọn màláìkà ìdẹ méjì màláìkà méjì màláìkà méjì ni ó gbé kọ́ wà lọ́sùn ìmọ̀ ẹ̀fà lọ́sùn ìtọ̀mọ̀rí àwọn yóò gbé ọwọ́ rẹ̀ lérí ìdẹ wọn. ìdá àtọ́sọ aráàlú ọ̀tọ́tọ̀ tọ́ba rẹ̀ orí rẹ̀ lẹ́ báyìí ń ṣe ní ìgbọ́mọ̀ kan tó tó tó bàtà wòye wá ní yọ̀dà mi lò má nà tẹ̀lé lòlò yọ̀dà ẹ̀kẹ́ bí alúlù alúlù yọ̀wà tẹ̀ sílvà yọ̀mà ajábọ́lẹ̀ lórí àbẹ̀bí sáré sọ̀rọ̀ sọ̀rọ̀ bàtà yẹ kí n bèrè káàbìrì tẹ́tù lórí àdánsì ìlànà kò sí káàbìrì kan tí ó gbòòrò wípé ha ànábì yìí sáré sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìbẹ̀rù ibi tí ojú rẹ̀ bá dé iná ní mímí àdábì yìí sáré ìsàlátọ̀ sára ní ọmọdé fẹ̀yẹ̀kúlógbò àtà ìdíríkà òbí bá rẹ̀ lóde. àdábì yìí sá ó tó aṣọ pé ìdájá àlùmọ̀ ti wà láyé tí màá ti ti tèrè yóò wá máa wá kiri títí tí ó wá pàdé rẹ̀ ní ààyè kan ní Damascus. fẹ̀yẹ̀kúlógbò àdábì àdábì yìí sá yọ̀ọ̀bà kó wà ń bá yọ̀ọ̀bà bá tó mọ̀ káwọn mọ̀ àwọn èèyàn bá bàbá bá ìtọ̀ ọmọ rí àwọn àwọn èèyàn ní ẹgbẹ́ ní àsọ̀tọ̀ ọmọ ọ̀sùn láàbù mi rẹ̀ ọlọ́run ti sọ wọn kó bí nàìjíríà lù rẹ̀ gómìnà ni wọn. bàyọ̀ sáwọ́ àǹkójú ìyó wọ́n yóò àti tó kó dára jáde ní ìjànà. ànábì yìí ta iṣẹ́ rẹ̀ ní wọn níjọ́ gíga yọkọ̀ pàmò lára yọkọ̀ pàmò lẹ́nu ọmọ wa sí ìwòsàn wọn. àìsàn ti pọ̀ lù wọn lórí wàhálà àti ẹ̀dá yóò wá sàlàyé ipò wọn ní àjẹ́nà tí wọ́n lè fi ọ̀dọ̀ náà. bàbá ilẹ̀ wọn kàdá àdìgá ilé ọba láwùí là ìta. tẹ́ bá tuntun wá wà bẹ́ẹ̀ dàjà àdùjú lọ. ọlọ́run bá wà á tẹ́ ránṣẹ́ sí àtàbí yìí sáà lẹ́sẹ̀ látọ̀ sọ́la. èyí wọlé àkàràṣọ ìbáàdàn yìí láàyè dáadé àti níbi sáà dẹ́mu. òun ti kó àwọn ẹrú sí ẹ̀mí kan òun ti kó wọn jọ òun ti kó wọn yọ ọ̀sẹ̀ nìkan tó lágbára lórí wọn láti bá wọn dà. fàájì sí ìbáàdì ìlà kúrò àwọn ẹrú sì mi máa kó wọn lọ síbi sórí ànábì Musa àlẹ́sàlá bọ́sàlá tọ́wà nítòsí láàrin Mísírà ilẹ̀ Israẹl tó sì náà sí ní. wàyẹ fáwọn olùdáwò yẹn tó ju ọmọ àti òòlù nígbà tó bá ń díje àwọn ọmọ lọ síbẹ̀ lẹ́yìn ìgbà náà lọ́wọ́ ṣe pé àwọn yáa dúdú àti máa dúdú ó sì mọ́lẹ̀ táwọn náà àwọn ti bàjẹ́ wà wọ́n fi kú lè ádàbí yẹn lóru ní gbogbo orí òkè láyé ọ̀la ní orí òkè láyé wọ́n lè fáwọn yá dúdú ní wọn dáa wọlé àwọn máa dúdú ní wọn dáa wọlé. fẹ̀yàmọ́rù àwọn ayélujára á ń bọ̀ káyára sí bàbá yíyá àwọn àkọ́kọ́ ní wọn ti bá kọ́kọ́ yọ báyìí nínú àwọn yá dúdú àti máa dúdú omi ti bẹ ní kóródọ́nù kí á gbé bàbá yíyá wọ́n lọ síbẹ̀ pẹ̀lú obìnrin owó sùnmù láwọn pẹ kí o lè fi kàkà mẹ o wọ́yà kúrò ákìrò owó wọ́yà kúrò wọn ẹnì kẹ́hìn wọn ńgbà tó ń bá tó dé tó dé bí odò yọ sọ pé làkọ́lé káàdì bí áàdì mọ́tòmọ́tò àmà bí ẹni tó bí wà tó dò tẹ́lẹ̀ yọ wà ní àwọn ẹni àkọ́kọ́ wọn ti kúrò àwọn ẹ̀ wọ́n yóò tọ́jú tòbí tó ń dá ibi ìtawà sáà wọ́n bá wà níbi sáré alẹ́ sàrà lọ́sàá àtàwọn tẹ́ nígbàgbọ́ sí ẹlẹ́kù nígbà náà àtà yàtúmọ̀ yàrá sórí báwòrì lè àdì ọ̀tẹ́rọ́ mi ní àdìdì náà lè àdìdì mi ọ. níjọ́ náà pẹ̀lú òmìnira tí ó ti ṣẹlẹ̀ láwọn èèyàn rẹ̀ kí wọ́n rí orí akọ màálù kí wọ́n rí báyìí yóò lo orí fún wa ju orí wá ọ̀dọ̀ ẹ̀dí dídá yìí lọ. yẹn pé orí màálù jẹ́ báyìí báyìí láti jẹ láti kẹrẹ gbẹ yóò dùn wọn lọ yóò dùn wọn lọ fún ní bílíọ̀nù náírà lọ. torí gbogbo àwọn kan yẹn òbí wúlò báyìí tí wọn jẹ tó wọn mọ ọmọ wa. fàyẹ́dẹ́ bá wùdà bí yóò lọ ayé ní ìta wa sáàbù. anabi anabi anabi wa ìta àti sara tó sara àtàwọn tẹ́tẹ́ fún mi nígbà náà. wọ́n bá máa bẹ̀ lọ wọ́n bá máa bẹ̀ lọ. fàyẹ́ sùrù ńlá yà àlẹ́ yìí tí àwọn èèyàn ya àwọn ya dúdú àti má dúdú yẹn fayó sí olùkọ́nùkà àwọn òde náà sí wọn àbídà gbogbo wọn sì di òkú nígbà tó ẹgbẹ́ ẹ̀mí kan tuntun náà ní gbogbo wọn lò bẹ́ẹ̀ ló sì nígbà tí náà sọ́ọ̀tì yẹn lẹ́ẹ̀kan náà àwọn èèyàn rẹpẹtẹ kẹ́ẹ̀dì òkú lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ ni wọ́n lè lọ́mọ ya tó nàbí ju ẹ̀yíta ẹ̀sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ àwọn anábì yọ bọ̀ sílẹ̀ ẹlẹ̀ bàtà yẹ kí lóògùn àti bọ́ sí àṣekúrò ìlà àmàlà àtàkàmàlò wà wà nàtún. kò ní sí àyè kankan lórí ilẹ̀ àfikọ́jà yìí pé òwúrọ̀ ara àwọn ẹyà dúdú àti máa dúdú ti wà mẹ́ bẹ́ẹ̀ náà ni òórùn wọn yóò ti gbalẹ̀ bí ẹran tó ti tó ti rà tó ti tàdé bẹ́ẹ̀ ni wọ́n ti wà lẹ̀. pẹ̀lú ọ̀gbìn kùnà bí yorùbá yìí sá wà áwòye lọ́ta anabi isa alayhi salatu wa salam àti àwọn èèyàn rẹ̀ kẹ́kẹ́ ó wúlò òdòdó fún àwọn ọ̀bẹ náà ìdí náà tó lélẹ́ yìí ó pàṣẹ kó bá ti pọ̀ tó lè lóṣù ní. fàyọ̀sọ̀rọ̀ láwù lọ́yà ká ànáàlì gbòòrò ọlọ́ọ̀bà àdìgbọ́lá yọ wà á ná àwọn ẹyẹ kan tọ́jà ike ibi títóbi wọn wọ́n dàbí ọrùn ràmí tó kù bẹ́ẹ̀ làwọn ẹyẹ wọn sì tó kù lókè. bàtà mílò pàṣẹ tọ́lá òun ìṣàlá àwọn ẹlẹ́yìn yóò wà máa di òkú wọn pépépépépé yóò máa gbé wọn yóò wà lọ́mọ ìmọ̀sùnmí tọ́lọ̀ ìbí tọ́lọ̀ ń bẹ́ tó mọ yóò sí lòun láàrú mọ́ ọ̀ràn láàyè kí n tó ní òwe tó ń pín ìdùnnú àdáyé wà láwọ́ báyìí fẹ̀rẹ̀ sí òun láàrú hàtà yẹtọ̀ tó ká ha kàtàlàbà ọlọ́wọ́n bá fi yọ àtúntí òjò kọ́rọ̀ òjò tọrọ ní ilé kẹtẹ́lẹ̀ àbí òkú àbí ìgbòni àyàfi kó tó lọ́rọ̀ sí gbogbo rẹ̀ yóò wá ń padà tó o ti dùn ún wọn yóò yẹ kí ní kíláàsì tó mọ ìwọ́n lọ lẹ́la lẹ́yìn ìgbà náà lọ́wọ́ wa àtọ̀kùn ilẹ̀ lẹ̀ ike áńgì ní sábàá rẹ̀ ètò rẹ̀ tó àwọn ọmọ òkútẹ́lẹ̀ táwọn ẹ̀jẹ̀ máa ń jẹ wá máa wù fún àwọn òkúlẹ̀ wọ́n tún ti ibà kẹta orin tó wà fún rẹ̀ tẹ́lẹ̀ kọ́ padà báyìí rẹ̀ àsìkò tí a dúdú máa dúdú odò tó ti lọ ẹ̀jẹ̀ àlùmọ́ rẹ̀ wọ́n yọ ọmọ ìdí ń ta àkókò rẹ̀ ní sọ́ọ́ tí ọlọ́run sọ̀rọ̀ àwọn ẹbí àwọn èèyàn máa jẹ ìṣòro máa nínú èso tó dáa ni. wọ́n ẹ̀ka lè ló ẹ̀mí kí àbíà èkó rẹ̀ àwọn èèyàn máa fi ṣe gbòòbí tí wọ́n máa dúkù sábẹ́ rẹ̀ wọ́n yóò bá lóògùn kìrìsìnì ràkúnmí àwọn èèyàn ọlọ́run pàdé báríkà sí kí àwọn wàrà ọmọ wa látara rẹ̀ hátà ánà ní hátà ánà níbẹ̀ làtẹ́sílẹ̀ fi èyí tó bá jẹ́ ọ̀rọ̀ kó ń lo ra fún mi tó jẹ́ ọmọ táwọn yẹn bá jẹ fún adé bá dá wọn jẹ báyìí yóò tó àwọn yẹn láti jẹ àwọn yẹn tẹ́lẹ̀ wàlẹ́ kátó nínú ìbáfà làtẹ́sí àlùkàbíyìlá nínú ẹ̀nà bẹ́ẹ̀ náà sì ni ètò bá kéré nínú màálù táwọn yẹn bá pa báyìí yóò tó odidi ìdílé kan bẹ́ẹ̀ náà sì ni ètò bá jẹ́ àgbò yóò tó àwọn ìbátan ẹyọ kan yóò tó wọn jẹ bàbá yìí náà máa ń kẹta rẹ má jẹ bá lórí ìbàdí èdè bá àkàlà òbí àkàlà níwà ọlọ́ọ̀bà àdìgbọ́lá yọ wà á fi atẹ́sùn lọ́kọ́ dá yọ wà tó lọ́sẹ̀ bàbá ó dòdò tá a bá a bá yẹn yọ wà وكل المسلمين gbogbo ọtọ ẹ tó wájẹ mọmìnì pẹ̀lú ìta ẹ tàrà lọta àti mọmìnì ènìyàn náà kò tọ pẹ̀lú ẹ lẹ́yìn ìgbà yẹn wàyẹ tó kọ ṣèlú àrùn àwọn èèyàn gbogbo àwọn ìwọn ọmọ Ọlọ́run gán ni wọn àtẹwò yàtàhárà dúró àti ní alátàhárà bẹ́ẹ̀ fún ọ wọn máa bára wọn ìbáwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ìdí èyí ju fẹ́ wọn súnmọ́ra wọn kàkàkà bẹ́ẹ̀ wọn súnmọ́ súnmọ́ra wọn lórí ìdè tó báyìí fàálẹ̀ ìmùsà padà ní ìsìn lórí àwọn yẹn ní òpin ayé wà nílé ọlọ́dà ọdẹ ní oṣù tó wà ọlọ́dà oṣù tó wà lórí ọ̀rọ̀ àdébọ̀ sọ̀rọ̀ náà àìsà òṣèlú láàbẹ̀kọ́ sàárù ìlà àlàyé rẹ̀ náà òpin ayé òṣèlú àtúndì àwọn ìdúró rẹ̀ náà ọlọ́dà ọdẹ oṣù tó wà. tábẹ́lú rẹ̀ pé yọ̀ọ́ mú kí ìtọ́lọ́run lọ ajá ọmọ nítorí ọ̀gbìn tí ìdí náà ta ju rẹ̀ òun náà ní gbogbo àwọn ọ̀sẹ̀ ta sọ níjà àbá àmọ́ bá ìtẹ̀lẹ́ lè ka wọ̀ olóògbé ọlọ́dà tó àtisọ mẹ́rin lè bàtà àtìkọ́lọ̀ tó lè wà ọlọ́run lè di ọjọ́ náà lè bí wà sí wà náà fi tún àti wà rọ́bà náà láti ìlú wà láàrin ilẹ̀ àti ìlànà wà rẹ̀ nílẹ̀ nípa àwọn ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار